ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá àti ìbà ni a fi fún ọba gbogbo agbára àti ipá ìjìnlẹ̀ ìfẹ́ ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọlọ́run kan náà lánàá lónìí àti títí ayé àìnípẹ̀kun àìkú àìsá àìdìbàjẹ́ ọlọ́run tó lè pa tó tún lè sọ di ayọ̀ ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì Ọlọ́run Olúwaṣeyì Olúwafẹ́miògùn Ọ̀rúnyìnká, ẹni tó tún fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ ńlá mìíràn láti tún jẹ́ ká rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti ilé ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́rú ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ọdún 2022. Àkòrí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ ìwọ náà ni ìdásí àti òkè wá ìdásí àti òkè wá apá kìíní ẹsẹ̀ bíbélì tí a fi dá wa lẹ́kọ̀ọ́ òun láti inú ìwé dáníẹ́lì orí ìkẹta ẹsẹ̀ kẹta lé ní ogún sí ẹsẹ̀ ọgbọ̀n dáníẹ́lì orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún sí ẹsẹ̀ ọgbọ̀n ṣùgbọ́n àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí ṣédrákì mẹsàkì àti abednego ṣubú lulẹ̀ ní dídè sí àárín iná ìléru tí ń jó. Ìgbà náà ni Nebukadnessari ọba wárìrì ó sì dìde dúró lọ́gán, ó dáhùn ó sì wí pé, ó wí fún àwọn ìgbìmọ̀ rẹ̀ pé, àwọn ọkùnrin mẹ́ta kọ́ agbésọ sí àárín iná ní dídè. Wọ́n sì dáhùn wí fún ọba pé lóòótọ́ ni ọba. Ó sì dáhùn wí pé, wò ó, mo rí ọkùnrin mẹ́rin ní títú, wọ́n sì rìn láàárín iná, wọn kò sì farapa. Ìrísí ẹnikẹ́ni sì dàbí ti ọmọ Ọlọ́run. Bàlànà Nebukadneṣari súnmọ́ ẹnu ọ̀nà ìléru náà ó dáhùn ó sì wí pé, “Sadraki, Meṣaki àti Abednego, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run Ọ̀gá ògo, ẹ jáde kí ẹ sì wá!” Bàlànà Sadraki, Meṣaki àti Abednego jáde láti àárín iná náà wá. Nígbà náà ni àwọn ọmọ aládé, baálẹ̀, balógun àti àwọn ìgbìmọ̀ ọba tí ó péjọ rí i pé iná kò lágbára lára àwọn ọkùnrin wọ̀nyí. Bẹ́ẹ̀ ni irun orí wọn kan kò jóná, bẹ́ẹ̀ ni aṣọ wọn kò sì yípadà òórùn iná kò tilẹ̀ kọjá lára wọn. Fàlànà Nebukadnessari dáhùn ó sì wí pé olùbùkún lé Ọlọ́run Ṣedraki, Meṣaki àti Abednego, ẹni tí ó rán áńgẹ́lì rẹ̀ tí ó sì gba àwọn ìránṣẹ́ rẹ̀ là tí ó gbẹ́kẹ̀lé e. Wọ́n sì pa ọ̀rọ̀ ọba dà, wọ́n sì fi ara wọn jì kí wọn kí ó má ṣe, kí wọn sìn tàbí kí wọn kí ó tẹríba fún òrìṣàkórìṣà bí kò ṣe Ọlọ́run ti àwọn tìkára wọn. Torí náà èmi pàṣẹ pé olúkúlùkù ènìyàn, orílẹ̀ àti èdè tí ó bá sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run Ṣedraki, Meṣaki àti Abednego, a ó ké wẹ́wẹ́ a ó sì sọ ilé rẹ̀ di ààtàn nítorí kò sí Ọlọ́run mìíràn tí ó lè gbanilà bí irú èyí. Nígbà náà ni ọba gbé Ṣedraki, Meṣaki àti Abednego lékè ní ìgbèríko Babeli. Kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ ẹ̀ fún ìgbàlẹ̀ mi wa. Olùfẹ́ Ní ìgbà tí ọdún yìí ò bá fi parí, gbogbo ayé kò ní ní àní-àní ju pé kí wọ́n gbà wípé Ọlọ́run rẹ lọ̀gá lọ. Nítorí ohun tí Ọlọ́run yóò gbé ṣe nínú ayé rẹ lọ́dún yìí. Ohun tí ó wá burú jù tí ó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kí o máa rò lọ́kàn rẹ pé ó ní àwọn ohun kan nínú ayé rẹ tí Ọlọ́run kò lè ṣe. Olùfẹ́ kò sí ẹni tí kò tíì ní ipò kan láyé rẹ̀ rí èyí tí ó jẹ́ wípé kò sí ẹnikẹ́ni láti ràn án lọ́wọ́ àní àti ọ̀rẹ́ tí ó súnmọ́ jù pàápàá. Dáfídì onísáàmù ó sọ nínú orin Dáfídì orí kẹta ó dín ní ọgbọ̀n ẹsẹ̀ ìkẹwàá pé ní ìgbà tí bàbá àti ìyá mi kọ̀ mí sílẹ̀ nígbà náà ni Olúwa tẹ́wọ́ gbà mí. Ọlọ́run sọ pé òun wà lẹ́yìn rẹ Bẹ́ẹ̀ ni, kò fi ìgbà kan pa ọ́ tì rí. Àwọn òbí tí wọ́n bí ọ lè kọ̀ ọ́ sílẹ̀. Àwọn ènìyàn tí ó wà ní àyíká rẹ wọ́n sì lè má lè ràn ọ́ lọ́wọ́. Ṣùgbọ́n Ọlọ́run ó wà lẹ́yìn rẹ bẹ́ẹ̀ ni kò ní kọ̀ ọ́ sílẹ̀ láéláé. Nínú ìwé Isaiah orí ìkọkàndínní àádọ́ta ẹsẹ̀ kẹẹ̀dógún sí ìkẹrìnlélógún, Ọlọ́run béèrè ìbéèrè kan wípé obìnrin a lè gbàgbé ọmọ ọmú rẹ̀ bí tí kì yóò fi ṣe ìyọnu sí ọmọ inú rẹ̀ lóòótọ́ wọ́n lè gbàgbé ṣùgbọ́n èmi kì yóò gbàgbé rẹ kíyèsí mo ti kọ sí àtẹ́lẹwọ́ mi àwọn odi rẹ̀ sì ń bẹ níwájú mi nígbà gbogbo ìbéèrè sọ fún wa ní Dáníẹ́lì orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n pé ní ìgbà náà ni Nebukadnezari dáhùn ó sì wípé olùbùkún lé Ọlọ́run Ṣédírákì Mísákì àti Abẹ́dínígò ẹni tí ó rán áńgẹ́lì rẹ̀ tí ó sì gba àwọn ìránṣẹ́ rẹ̀ là àwọn tí ó gbẹ́kẹ̀lé e wọ́n sì pa ọ̀rọ̀ ọba dà wọ́n sì fi ara wọn jìn kí wọn kí ó má ṣe sìn tàbí kí wọn kí ó tẹríba fún òrìṣàkórìṣà bí kò ṣe ọlọ́run àwọn tìkára wọn. olùfẹ́ àkókò yìí gan ni o ní láti rọ̀ mọ́ ọlọ́run jù kí o sì di mú ṣinṣin láti lè fi hàn wípé o gbẹ́kẹ̀lé o sì nílò rẹ̀. èyí ni yóò wá pinnu bí èyí tó kù ọdún ìbí yóò ṣe jẹ́ àti báwo ni ó ṣe lè là á já ìwé wòlíì àìsáyà orí kẹta ó lé ní ogójì àti ẹsẹ̀ kejì wípé ní ìgbà tí ìwọ bá ń la omi kọjá èmi ó pẹ̀lú re, àti láàrin odò wọn kì yóò bò ọ́ mọ́lẹ̀ nígbà tí o bá rìn nínú iná kì yóò jó ọ ni ọwọ iná kì yóò ràn ọ́ Olufe nje o lè sọ ọ̀rẹ́ kan èyí tí ó lè wọ inú iná pẹ̀lú rẹ bí? Àti ọmọ rẹ pàápàá. A mọ̀ pé àwọn ìgbà kan máa ń wà èyí tí kò ní sí ẹnikẹ́ni láti ràn wá lọ́wọ́ tí àwọn tí wọ́n sì ń fẹ́ láti ràn wá lọ́wọ́ tí wọn kò ní ní ipá láti ṣe bẹ́ẹ̀. Èyí túmọ̀ sí pé ní irú àkókò báyìí gbogbo wa náà ni a nílò ìdásí àti òkè wá. Sí àwọn ènìyàn kan ohun tí wọ́n ń kojú ó kọjá agbára wọn tí wọn ò sì lè ṣe nǹkan kan sí i bẹ́ẹ̀ sì lólúkúlùkù wa ni a ní tí a sì ń bá ara wa ní irú àyè báwọ̀nyí lọ́nà kan tàbí òmíràn ìyẹn bí ó bá wá rí báyìí ó túmọ̀ sí pé olúkúlùkù wa ni a nílò ìdásí àti òkè wá bíbélì sọ fún wa nínú lúkù orí kejìdínlógún ẹsẹ̀ kẹta ó dín ní ogójì wípé wọ́n sì wí fún alágbe náà pé jésù ti násárẹ́tì òun ni ó ń kọjá jésù ti násárẹ́tì òun ni ó ń kọjá bákan náà nínú ìwé lúùkù kan náà orí kìíní ẹsẹ̀ ìkẹta ó dín ní ogójì bíbélì sọ pé nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ǹjẹ́ mo wá gbàdúrà pé ipò ìwọ àti èmi kò ní ṣòro fún ọlọ́run láti yanjú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 Olùfẹ́, ǹjẹ́ ohun kan wà tí ó le jù fún Ọlọ́run láti ṣe bí? Rárá kò sí. A sọ fún wa nínú Jòhánù orí karùn-ún ẹsẹ̀ kejì sí ìkẹsàn-án bí ọkùnrin tí ó ṣẹ̀sọ̀ fún ọdún méjìdínlógójì ní etí odò Bethesda ní Jerusalem ní ẹ̀bá odò àgùntàn bí ó ti ṣe ní ìbápàdé pẹ̀lú Jésù, tí èyí sì wá já sí ìdásí àti òkè wá fún un tí ó sì mú ìwòsàn ẹsẹ̀kẹsẹ̀ bá ọkùnrin náà tí Jésù sọ fún pé dìde gbé àkéte rẹ kí o sì máa lọ sí ilé rẹ. bákan náà nínú Mátíù orí kẹrìnlá ẹsẹ̀ kẹta ó dín ní ogún sìkìdìlógún bíbélì sọ fún wa ó fún wa ní ìṣirò bí Jésù ṣe bọ́ ẹgbẹ̀rún márùn-ún ọkùnrin ní àti àkàìníye àwọn obìnrin àti àwọn ọmọdé pẹ̀lú ìṣù àkàrà márùn àti ẹja méjì olùfẹ́ agbára ń nínú orúkọ Jésù Olúwa wa bí Jésù bá sì ń fẹ́ wá sí inú ayé rẹ nítorí kí ẹ̀dá kankan kí ó má bàa gba ògo lórí ọ̀rọ̀ ayé rẹ o ni ìbéèrè wípé apá ẹran ara yóò já ọ kulẹ̀ àti ènìyàn o àti ìmọ̀ ẹ̀rọ àti ètò ìlọsíwájú inú ayé àti ohun gbogbo yòókù òní yóò kùnà bí ó bá yí pé bẹ́ẹ̀ wá kọ́ ó fẹ́ máa fi ògo fún ènìyàn ní ìgbà tí ó yẹ kí ògo kí ó máa jẹ́ ti ọlọ́run torí náà nínú ilé iṣẹ́ ìránṣẹ́ wa yìí ọlọ́run tí à ń sìn òun náà ni ọlọ́run kan tí ó ń gba ògo lórí ohun gbogbo láyé wa òun náà sì ni ẹni tí àwa ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tí ẹ pé ohun tó sì ń ṣẹlẹ̀ láàrin wa gbogbo ògo rẹ̀ ti ọlọ́run wa ni nítorí náà olùfẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ sí ìdásí àtòkè wá Òun náà ni wípé Ọlọ́run yóò dá ọ fàyọ láàrín ọ̀pọ̀ èèyàn, yóò sì fi ọ̀rọ̀ ayé rẹ, yóò fi ṣe ara rẹ lógo. Mo gbàdúrà pé eléyìí yóò jẹ́ ìpín rẹ ní orúkọ Jésù Kristi. Gba àdúrà wọ̀nyí. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ ṣàánú fún mi. Mo nílò ìdásí àtòkèwá yín ní apá ibi ìlera mi àti ti ìṣúná mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Olúwa o. Bí bàbá àti ìyá mi bá tilẹ̀ kọ̀ mí sílẹ̀, ẹ jọ̀wọ́ ẹ má ṣe kọ̀ mí sílẹ̀ ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ má ṣe jẹ́ kí ipò ayé mi kí ó jẹ́ kò ṣeé ṣe tàbí kí ó le jù fún yín láti yanjú ní orúkọ Jésù. Ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí òní, mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ olùfẹ́ wípé Ọlọ́run yóò dárí ìṣísẹ̀ rẹ sí ibi tí ó yẹ ní àkókò tí ó yẹ. Yóò sì jẹ́ kí o ní ìbápàdé àtòkè pẹ̀lú Jésù. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa, olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun Ọ̀rúnyìnká. Bí ọ̀rọ̀ yìí yóò bá ṣe ọ́ ní àǹfààní tí o sì di alábùkún fún nípa rẹ̀, tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ wa bá wa jọ́sìn ní ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street ọ̀fẹ́rìpọ́n road surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà tí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá sí aago méjìlá ọ̀sán mo gbàdúrà pé bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ wa nínú èkéyìí ìsìn ọlọ́run yóò bá pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kì yóò sì fi rí bákan náà mọ́ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.